بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه يوم تسي حلقة تلامنا حسن صفا جماعتنا أتي أقوم معناتنا أتي يدون إجتني أعطاك السلام عليكم ورحمة الله وبركاته oníranran irun ni a ní tí a sì ti mẹ́nu bá pípọ̀ rẹ̀. ìkan nínú àwọn irun tí a ní òun náà ń pè ní salatul khawfi salatul khawfi irun ìpayà gẹ́gẹ́ bá ti mọ̀ wípé inú tí ọlọ́run máa fi ń ṣàdánwò ní ìbẹ̀rù wa. bẹ́ẹ̀ pàápàá jùlọ ìbẹ̀rù tó dá ìfàyín kékeré lẹ̀ tó dá ogun lẹ̀ tó ajá sí pé àwọn ọ̀tá ní ìgbà tí wọ́n fẹ́ ṣèkọlù sí wa àkókò ọ̀run gan fún mi lọ́dún já sí pé irun yìí ó jẹ́ nǹkan tó bá ṣẹlẹ̀ àwọn ẹ̀sọ́ lásán náà kì í lọ́pọ̀lọpọ̀ láwọn ojú ogun rẹ̀ wọ́n pè ní sọ́dátù kọ́ọ̀ ìrìn òpáyà ọba adẹ́dà ní mínísítì mánìyà tìǹkùmọ̀ lẹ́bí ní káfàwọ́ ìrìn yẹn kì nígbà tẹ́ ẹ bá ń páyà pé àwọn aláìní gbàgbọ́ fẹ́ kó wàhálà bá yín wọ́n fẹ́ kó wàhálà bá yín ìrìn òpáyà yìí lójú ogun ó tún tọ́ka sí pàtàkì sọ̀ràtò ìjàmà ń tọ́ka sí pàtàkì ìrun jàmà oríṣiríṣi wá sí pé ìrun jàmà pàtàkì ni ábà nígbà tí ìfọ̀kànbalẹ̀ òsì àti wà ń péjọ kírun ẹ̀dá ìgbò wọ̀n mi ń bá bí àwòlá tí ìfọ̀kànbalẹ̀ bá wà báyìí kò sí ohun tó gbọ́dọ̀ mú ọmọkùnrin tí wọn fi ń kírun ní jàmà wọn nípa bẹ́ẹ̀ ànábì sọlá sàlá oríṣi káìfìyà ni wọ́n fi kírun yìí oríṣiríṣi ọ̀nà wọn máa fi ń kírun ó dìpẹ́ǹdì níbo ni ọ̀tá wà níbo sì bá dojú kọ láti kírun ìkan nínú ìlànà tí wọ́n máa ń gbà kírun yìí tó ṣe pé ó sì jọ ohun tó wá náà fọ àrìnlá òbí òun ni pé àwọn sáfù kan wọ́n tó pẹ̀lú lè máa mú wọ́n máa bá àwọn èèyàn lọ títí wọ́n fi kíra kàṣẹ àwọn òfin ó dùn tí wọ́n máa sọ àwọn ọ̀tá wọ́n ti wá bí tí wọ́n parí wákàtí yẹn àwọn sáfù tí wọ́n kẹ́gùn tí wọ́n tò sẹ́yìn lè mọ́mù gangan ni wọ́n wà sẹ́yìn àwọn èyí tí wọ́n wà lẹ́yìn wọ́n bọ̀ wájú wákàtí kejì tó kù ni ìmọ̀mọ́ òfin fáwọn ẹni tí wọ́n wà lẹ́yìn tẹ́lẹ̀ tí wọ́n ti bá wájú tó lẹ́yìn ìgbà yẹn ìmọ̀mọ́ àjòkó yóò retí wọn tí kálukú fi ṣe kéde ọ tí ó fi sin rákà kọ̀ọ̀kan rẹ̀ tó kù ìmọ̀mọ́ sì lè sálámọ̀ kọjá pé kálukú ọ̀kan sin rákà kọ̀ọ̀kan rẹ̀ tó kù oríṣiríṣi káfíà lọ́wọ́ ìkan nínú rẹ̀ nìyẹn subhanakallahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك